ìjà ó ti fẹ́ bẹ́ sílẹ̀ láàrin gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ rivers tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìlú àbújá lásìkò yìí ìyún ọ̀gbẹ́ni nìsan wike lórí ipò ká ipò ńlá kan nínú ẹgbẹ́ òṣèlú pdp wọn ìyún ipò akọ̀wé àgbà ìyún sẹ́kítírì ti ẹgbẹ́ òṣèlú pdp kì í ṣe ìròyìn mọ́ pé Wike àti Mákindé súnmọ́ ara wọn kọjá sísọ o kódà lásìkò tí ètò ìdìbò ọdún tó kọjá ń bọ̀ ó ní àwọn méjèèjì jọ wà lára àwọn gómìnà PDP márùn-ún tí wọ́n gbàbọ̀dé fún ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbógun ti ẹgbẹ́ òṣèlú wọn tí wọn kò tún ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn Alhaji Atiku Abubakar àwọn Mákindé àti Wike wọ́n jẹ́ ògúnnápà gbòǹgbò nínú àwọn gómìnà márùn-ún tó dìtẹ̀ náà tí wọ́n pera wọn ní g five bẹ́ẹ̀ ló jẹ́ pé Wike ni olórí wọn látìgbà náà ìní àárín Wike àti Makinde mà ti gúnrégé tó jẹ́ wípé wọ́n súnmọ́ ara wọn kọjá sísọ kódà Wike máa ń ṣàwàdà wípé ìdí tí Makinde tó fi ń tẹ̀lé òun tí àárín wọn kò fi ṣe rí ni pé àná ẹ̀ ló ń jẹ́ nítorí pé ìyàwó Makinde ọmọ bíbí ìpínlẹ̀ Rivers ni tó sì lóun ti halẹ̀ mọ́ Makinde wípé lọ́jọ́kọ́jọ́ tó bá dalẹ̀ tàbí padà lẹ́yìn òun òun yóò gba ìyàwó lọ́wọ́ ẹ̀ ni báyìí inú gbogbo èèyàn mọ̀ pé àárín àwọn méjèèjì kò ṣeé rí tí wọ́n súnmọ́ ara wọn ṣùgbọ́n ní báyìí ó mà ṣeé ṣe kí tírélà gbàrin wọn ǹjẹ́ kí ló fẹ́ fàjà ọ̀rọ̀ akọ̀wé ẹgbẹ́ PDP ni nítorí pé Mákindé ti padà lẹ́yìn ẹni tóun àti Wike John ṣàtìlẹ́yìn fún tẹ́lẹ̀ ìyún ọ̀gbẹ́ni Samuel Anyanwu tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ ẹ rántí wípé lásìkò tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Imo ń bọ̀ lọ́dún tó kọjá ìní Sam Anyanwu ọmọ bíbí ìpínlẹ̀ Imo ló lóun fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ làwọn agbègbè ní kò ṣeé ṣe kó fẹ́ lọ du ipò gómìnà kó tó di ipò akọ̀wé ẹgbẹ́ mú fún ìdí èyí wọ́n ní kó fi ipò ẹ̀ sílẹ̀ àsìkò tó gbé ipò sílẹ̀ ni wọ́n fi ọkùnrin kan ọ̀gbẹ́ni Ude Okoye ni wọ́n fi rọ́pò ẹ̀ gẹ́gẹ́ bí adelé ṣùgbọ́n lẹ́yìn ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Imo tí ẹgbẹ́ òṣèlú PDP fìdí rẹmi ìní Anyanwu ni ló ní kóun padà sí ipò òun ṣùgbọ́n táwọn àgbẹ̀ gbé ògbà mọ́ wọ́n ní ó ti lọ o ẹ sọ pé ó ti lọ wọn kì í jẹ méjì pọ̀ lábàládé èyí gan ló mà fà á tí Samuel Anyanwu tó fi gbé ẹgbẹ́ òṣèlú PDP àti Òde Òkóyè lọ sí ilé ẹjọ́ tó sì jẹ́ pé ilé ẹjọ́ ti dá Òde Òkóyè wọ́n ti dá a láre o wípé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ ṣùgbọ́n tí Samuel Anyanwu tó lóun kò ní fi ipò sílẹ̀ tí Wike sì ní ẹ̀yìn ẹ̀ ni lòun wà dandan ṣùgbọ́n lójijì ìní Mákindé máa padà lẹ́yìn Wike nígbà tó kọ lẹ́tà ìsì alága ìgbìmọ̀ májòbàjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn PDP board of trustee alàgbà jibre Wali tó sì jẹ́ kó di mọ̀ pé òun kò ṣàtìlẹ́yìn fún Samuel Anyawu tóun àti Wike John ṣàtìlẹ́yìn fún mọ́ o ó ní ìwà tí Samuel Anyawu wù ìwà tí ò dání ó lẹ́yìn òde òkòyè lòun náà wà báyìí o àti wípé ó ní kí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ yìí dùn Wike púpọ̀ ó sì rí ìgbésẹ̀ tí Wike gbé gẹ́gẹ́ bí ìwà pé ó dalẹ̀ èyí tí wọ́n ló ti ń fa ìkùnsínú láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tẹ̀sìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Wike sì dúró lórí ìlérí ẹ̀ o àti lórí lẹ́tà tó kọ sí àwọn ẹ̀gbà ẹgbẹ́ òṣèlú PDP wípé òun ti kúrò lẹ́yìn Sammy Anyàwó tí òun àti UK jọ ń ṣàtìlẹ́yìn fún àti pé ẹ̀yìn Òdì Òkóyè ìnáwó wà báyìí.